lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábi sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àbí ọlọ́run bá ní tóbi rẹ̀ kí ó mọ́sá ìṣàánú wa kí ó sì fún wa ní òdodo àgbóyè ẹ̀sìn rẹ̀ bi rahmatika ya arhamar rahimin láì nígbàra lásìkò a ó bọ̀ sínú ìpele ẹlẹ́ẹ̀kejì èyí tí ṣe tafsirul Qur'an suratu tahrim suratu tahrim sura tí a fẹ́ gbé ẹ̀wọ̀ yìí ó kún fún ìbágbépọ̀ láàrin ọkọ àti àwọn ìyàwó bákan náà ẹ̀kọ́ pé gbogbo obìnrin pátá náà ni wọ́n lówú owú àdámẹ́ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé nínú àdámẹ́ni kí ebi ó pa wá tí oúnjẹ bá ti fẹ́ rí níkùn bẹ́ẹ̀ náà ni nínú àdámọ́ òun náà ní ká sọpá afẹ́ fúsárì nínú àdámọ́ náà ní ká la afẹ́ fúsárì tí a bá ti rí wípé bùkátà ń béèrè fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó jádàámá fóbìnrin kóbìnrin ojòwú àkàlàṣe ewu tó wà ń bẹ fóbìnrin owú ń tó ṣe ìyàtọ̀ láàrin owú àti kèéta àtẹ̀ṣẹ̀ nǹkan kékeré ni. Ke débi pọ́pọ̀lọpọ̀ obìnrin míì yóò kó sínú ìwà kẹta ìwà ẹ̀ṣẹ̀ tí ó sì mọ̀ rò pé owú náà ni so ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ kíyè sára púpọ̀ ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ yìí pé bó ti wulẹ̀ kọkùnrin ó gbọ́n níwájú gbọ́n lẹ́yìn bó ti wulẹ̀ kọkùnrin kó nílà ká ètò èyàn ò lè mórí bọ́ níbi ètè obìnrin obìnrin yóò gbé alágbára yóò gbé ṣubú pẹ̀lú ètè wọn ọ̀kanú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní yusarri ina zálùbì hatta la haraka lah wa hunna insana eléyìí bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ eléyìí tí a fẹ́ múnú tafsir wa lénìí àtàwọn ẹ̀kọ́ míì tí a tún máa sọ níwájú abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ọlọ́wọ̀n bá kọmọ́ṣẹ́ fún wa ní òdodo ọ̀rọ̀ rẹ̀ gbọ́yé gẹ́bà ẹ̀ ṣàlàyé fún wa nígbàtí owú tó bá ti fẹ́ di ẹ̀ṣẹ̀ agbúdọ̀ kí ìsára ìdí ni tó fi jẹ́ pé báwọn ìyàwó ń ṣe ọlọ́run bí wọ́n ṣe jẹ́ àríkọ́ṣe eré fún wa bí wọ́n ṣe jẹ́ dígí táwọn wò síbẹ̀síbẹ̀ nígbàtí ìjọmọ nìyàn fẹ́ gbé wọn táyọ aláàdámọ́ ìtọ́lọ̀ ń faramọ́ ọlọ́run pàkíyèsí wọn padà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbogbo àwa tá a jóbìnrin lọ́ọ̀dẹ ọkọ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má kọsẹ̀ látara owú ká má fa ìbínú ọlọ́run látara pé à ń jowú abẹ́lẹ́wọ̀n بان ní tóbi rẹ̀ kí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله علي والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره, وأظهره الله عليه عرف بعده وأعرض عن بعض فلما نبهها به قالت من أنبأك هذا؟ قال نبأني العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وجبريل وصالح المؤمنين والملائكة والملائكة بعد ذلك ظهير عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا أن يبدله أزواجا خيرا منكن مسلمات ۖ مسلمات مؤمنات قانتات تائبات تائبات عابدات سائحات سائحات ثيبات وأبكار أدوك فولون أترى إكياتي جولون fún anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú shaitan kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa bisimilahi rahman rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó lè kódò ẹni tó bá ṣe ti ẹ̀nìkan ní òkè tó bá jọ gbéjà lè kíámà abẹ́lẹ̀ ohun kó kàwá kúnnú ẹni tí ó kẹ níjọ́ náà ọlọ́wọ́n bá ní yá ayé ànábì ọlọ́wọ́n bá ní mo pe ìrẹ́ ànábì àṣàlàyé fún wa wípé ọlọ́wọ́n bá kì í sábà làákọ mọ́ ànábì lérí ọsàn wọn ká tó rí yá Muhammad yá tí yá bá ti wá ọlọ́run dákọ̀ muhammad nù qur'an ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ya ayéwà nàbí rasul ọlọ́run ọba ń fi orúkọ oyè tó fún òfin pè ní ti tàpọ́nlé ọlọ́run ọba ní ya ayéwà nàbí ìntọ́lọ́run ọba fẹ́ sọ fánàbí ọlọ́run ọba fẹ́ kí ànábì nílọ kó mọ́ bá wa kó sí páńpẹ́ obìnrin torí pé abuku kò lẹ́ni tí ń wá ẹni tí yìí ń bẹ lára rẹ̀ òun làbùkù ń wá ẹni tó ti lábùkù lára tẹ́lẹ̀ bákùbùkù bá tún borí àbùkù ọdọ́gba lára ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kí ànábì nílọ̀ kó mọ́ bá wá jẹ́ pé yóò wá lọ ṣubú àbí àbàwọn kan wà á ta sí lára látara ọ̀rọ̀ àwọn obìnrin sànàbí ó wa á àbàwọn ò lè ta sànàbí la àmọ́ ọlọ́wọ́n bá ń sọ eléyìí kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn àtàyè tiẹ̀ sànàbí bó ti wulẹ̀ ká gbọ́n tó bó ti wulẹ̀ ká nílà káyè tó bàbá ti ní obìnrin kan obìnrin méjì obìnrin mẹ́ta ète ó máa wáyé bọ́kùnrin ò bá sì kíyè sára ọkùnrin mi à sì kọ ìyàwó lẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn ọdún kẹwàá ní ó tó wá mọ̀ pé ète ìyálé ló fi kọ̀yàwó yẹn lẹ́yìn ọdún kẹwàá ní ó tó mọ̀ pé ète nìyàwó dá tó fi kọ̀yàwó lè hun sílẹ̀ yóò ẹ̀sẹ̀ wá mọ̀ ète yẹn lẹ́yìn tọdún bá ti kọjá lóbi jẹ́ pẹ́yìn obìnrin ẹ máa ṣe àwọn ọkùnrin ète yín máa ń mú wa ọkùnrin gbà míì tí wọn náà gbà yẹ kí bó ṣe yẹ kó rí nìyẹn ọlọ́run bá wá ní yá ayú ànábì yìí ọlọ́run bá ní mo pe rẹ ànábì lima èéṣe lima tó harimu mọ́ àhàlọ́lọ́ọ̀lẹ́k èéṣe tó fi wá sọ́dí àràmù èéṣe tó fi kọdíra rẹ èéṣe tó fi sọ́dí èèwọ̀ fúnra rẹ ma ahalallahu lak àwọn ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún ọ èé ṣe tó fi wá ní kì í ṣẹ̀tọ́ mọ́ látara pé tẹ́bútẹ́gì mọ́rídọ́ta azwajik látara pé o fẹ́ dùn àwọn ìyàwó rẹ kan nínú látara pé o fẹ́ dùn àwọn ìyàwó rẹ nínú ntẹ́mi ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún ọ o wá fẹ́ sọ́ di èèwọ̀. So fúnra rẹ̀ wallahu ghafurur rahim ọlọ́run wá kẹ́mi ànábì ó balẹ̀ pé hàn mi ò bínú sí ọ kí n tó sọ̀rọ̀ yìí gan mo ti torí pé ntọ́lọ́run bá fi parí ọ̀rọ̀ yẹn àwọn ìparí ááyà ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bọ̀ wájú ntọ́lọ́run bá sọ pé hakim kò ní lo ní tó bá ti lo azizun hakim ó ní munasaba pẹ̀lú ọ̀rọ̀ tí ń bọ̀ lóbi jẹ́ kí gbogbo àwọn ẹwà yẹn ẹni tó bá kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ní mọ̀ yé kíkàn ìwé akẹ́kọ̀ọ́ quran ọlọ́run ọba lèyìn ó tó wá mọ ijaz tó ń bẹ nínú alukur'an látara àdéhélé ìgbà tọ́lọ́run ọba sọ̀rọ̀ yẹn tán ìtọ́lọ́run ọba fi parí ẹ̀ ó náà ni wallahu gafurun ọkàn anábì bàbàlẹ̀ kì í ṣe pọ́lọ́wọ́n bá ti parí ọ̀rọ̀ tí ń sọ ṣùgbọ́n kọ́kọ́ sọ yẹn síwájú kánábì lè mọ́ rò pé bẹ́ẹ̀ àbọ́lọ́wọ́n bá bínú sóun ọlọ́wọ́n bá ní ó pe ànábì pẹ̀lú orúkọ ìjà ànábì ó já ànábì ò fọkàn balẹ̀ pé kì í ṣe pọ́lọ́wọ́n bá ń bínú torí pé kì í ṣe pọ́lọ́wọ́n bá láàkọ́ mọ́ lórí síbẹ̀síbẹ̀ ọlọ́run yá ayọ́ ànábì yìí mo pè rẹ ànábì yìí lèmọ̀ tó hárìmù mọ́ àhálàlá olak kí ló dé èyí ṣe kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwọn ń ta ṣe lẹ́tọ̀ fúnra ànábì ó wá sọ di àràmù ó sọ dé èèwọ̀ fúnra rẹ àwọn ọlọ́run ọba ti mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run tó sọ pé kí ló dé ṣé àwọn pé kí ló dé òun ó wà interrogative èèyàn ń béèrè béèrè ni ṣùgbọ́n ọlọ́run ò dáná bí ó sọ̀rọ̀ ọlọ́run ti sọ rí sìn tẹbutẹ́gì mọ́rọ́dọ́ta ṣe bí ìyọnu àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́n ọba ọba nínú lóde gíla níbi fẹ́ sọ èwo ọba òmọ́ ń bẹ̀ ọlọ́wọ́n bá ní ọlọ́sọ ń fún ọ o sọ dé fúnra rẹ nígbà tó ń wá àti lè yọ àwọn àwọn kan nínú àwọn rẹ òun ó fẹ́ jẹ́ kínú wọn ó dùn ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ogun tó ṣe yẹn wallahu ghafurun rahim dájúdájú ọlọ́run ọba ghafur ọba aláforíjì ni tafaddal ghafur ọba aláforíjì lọ́lọ́run rahim ọba oníkẹ́ lọ́lọ́run àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba ti ọlá rẹ̀ ga ó ti ṣàforíjì fanabi wa muhammad sallallahu alayhi wa sallam aya yìí ọlọ́run ọba ọba adẹ́dà ó jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ inú ilé anabi wa muhammad sallallahu alayhi wa ọlọ́run wá fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ìṣẹ̀lẹ̀ náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ riwaya méjì ló wá lérí ẹ̀ ìkan ń bẹ ó ń bẹ nínú sahih muslim tó lálàáfíà tí ò sí àròyé lérí ẹ̀ riwaya kejì ń bẹ ẹnu kun òun ẹnu kun díẹ̀ ṣùgbọ́n méjèèjì náà làwọn àáfàá òun ni máa ń mú wá wípé ó jẹ́ sábàbù nùzúl ayà yìí alákọ̀ọ́kọ́ nú òun náà ni ọ̀rọ̀ ẹrúbìnrin tí ń jẹ́ Maria Maria tó kìbìtìyà bó tilẹ̀ jẹ́ pé ìwáyé ilé ẹnu kùn púpọ̀ ó ń bẹnu àwọn àfáà tán ní ọlálàáfíà Maria tó kìbìtìyà obìnrin ẹrú ni tó ń bẹ lábẹ́ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọkùnrin lẹ́tọ̀ sáwọn ìyàwó tó gbé sílé ó sì lẹ́tọ̀ sẹ́rúbìnrin èyí tí ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ òun lọ́wọ́ bá lọ́mọ àwọn ọmọ mẹ́làkàtì àìmọ̀nukùn sàdédé níjọ́ kan ànábì súnmọ́ Maria nínú rìwáyà náà ìgbà tánábì súnmọ́ Maria ìsúnmọ́ òun ó wáyé torí pé ẹrú ni kò kulẹ̀ dání yàrá wọ́n ní súnmọ́ yẹn wáyé ní yàrá ọ̀kan nínú àwọn ìyàwó oníṣẹ́ ọlọ́run ìgbà tẹ́ni tó ní yàrá tó kẹ́fín nǹkan yẹn ọ̀rọ̀ wa fẹ́ di ó fẹ́ di sọlẹ̀ yẹn kó bẹ̀rẹ̀ ó fẹ́ di sọlẹ̀ ó fẹ́ di ariwo gbà ah, bẹ́ẹ̀ bá tiẹ̀ wá sínú yàrá òun yàrá òun ànábìwá sàṣẹ̀ sọ̀rọ̀ kò ṣe sùúrù kìkú ṣe pàràmù ní àṣàṣe sùúrù irú sùúrù wo ariwo wa fẹ́ pọ̀ wọn lánàbí wa sọ wípé ó dáa mo fi dán ọ lójú látòní lọ mi ò ní ní nǹkan kan pẹ̀lú Mariam láti lè fi wáyọ̀ ọ́nù ọ̀kan náà àwọn ìyàwó ń ṣe ọlọ́run bó jẹ́ jẹ́ pé rìwáyà yẹn ẹnu kún o ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní rìwáyà dọ̀ ẹ̀fà ní pé lálàáfíà wọ́n ní dín nìyẹn tó jíṣẹ́ ọlọ́run ọba tó fi fẹ́ sọ ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ tó fẹ́ sọ déèwọ̀ fúnra ara rẹ̀ nítorí pé ó ń wáyọ̀nù ẹni tó ní yàrá ọlọ́run ọba fi sọ pé yá ayò ànàbíyò. ọlọ́run ọba tó dá wa ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní tó jẹ́ ìdí tí àyà yìí fi sọ òun náà ni ọ̀rọ̀ mọ́ríà yìí ìtọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fánàbì òun náà ni ọmọ malakat yaminuk ọlọ́run ṣe lẹ́tọ̀ ká súnmọ́ wọn wọn lànàbí wa sọ wípé òun ò sì ní dọ́dọ̀ rẹ̀ mọ́ láti lè fi wá ìyọ́nu ẹni tó ní yàrá ẹ jẹ́ ká mú lọ́wọ́ pé rìwáyà yẹn ẹnu kun ìtàn yẹn púpọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ẹ̀sìn àwọn àfọnímọ̀ hadith ṣùgbọ́n rìwáyà kejì òun kò sí kọ́nù ń kọ́họ lérí ẹ̀ ó náà ni rìwáyà ti ìyàwó Hafsa torí pé àwọn ìyàwó anẹ́bísọ́lá àlọ́sálàm ìyàwó Aisha ó ní àwa tá a jẹ́yàwó oníṣẹ́ ọlọ́run ìpín méjì ni wá àpín méjì ọ̀sán méjì ló wà abala kan èmi Aisha Afsọ abala kan làwa yẹn Sofia abala kan làwa yẹn Sauda abala kan làwa yẹn abala kejì Umu Salama àtàwọn míì bá ṣe pinnu. No èyí náà máa wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀yàn bá wá níyàwó mẹ́rin bọ́ bá fẹ́yàwó àkọ́kọ́ tó o bá gbé ìkejì lé àkọ́kọ́ àti kejì wọ́n máa sorogún tàkọ́kọ́ ní máa gbé ọ́ lóun gbẹ pé baálé wa ẹ dákun ẹ fẹ́ kẹta ìrí tó jọ́ máa sọ bẹ́ẹ̀ ni wípé n tóun náà rí bóun ṣe mú mọ́ra kí ìkejì náà kóun náà ò lè mọ̀ bí ṣe rí nígbàtí baálé wọn bá wọ́n sọ kò tí ẹ̀ sí lọ́kàn tèmi irọ́ ni o sẹ́yìn pé èmi gan fọkàn sí tẹ́lẹ̀ látara pé ẹ wá ti ń sọ báyìí <laughs> a ṣiṣẹ́ lórí ẹ̀ ìgbà tó bá mú kẹta yẹn wá wọ́n kàn tí ìyáálé bá fa ìkẹta wọn má bẹ́ báyìí tààrin òun ni wọ́n wàá dẹyẹ sí ti kéjì òun torí pé ìyáálé òun ò ní jẹ́ kíkẹ́ ìta yẹn kọ́ bá ìkejì yẹn ṣe òun ó fà má bẹ́ẹ̀ ọkọ̀ wà á fa ìkejì òun mú mọ́wọ́ tiẹ̀ ìyẹn náà wà máa sọ ìkejì ọmọ sọ pé ọkọ̀ pé bá lè fẹ́ kẹrin gan kẹ palẹ́nu dé torí pé ó ti rí wípé ìyí tó ṣẹ̀ṣẹ̀ dé òun fẹ́ mọ yayọ̀ nígbà wọn bá wá múyùn dé yóò wà á di pínpín àwọn méjì yẹn wọn ó múra wọn àwọn eléyìí náà yóò múra wọn gbogbo ẹ̀ ó bá jọra wọn lóbi jẹ́ gbogbo gúngùn kó tí bá ń ṣẹlẹ̀ ńgbà míì tó bá jẹ́ àìtí ìpè mẹ́rin náà ni tó bá ti pé mẹ́rin tẹ́sẹ̀ bá tẹ́sẹ̀ bá tí òkú olé bá pé mẹ́rin bí táyà mọ́tò ó bá pé mẹ́rin yóò ṣe kí yóò rìn dáadáa yóò balance sí pé wọ́n wá sọ pé àwọn kan fi mọ́ra wọn ìyálé fà ìyẹn èyí ṣe wàhálà tiẹ̀ ìyẹn ò main mọ́dàrẹ́ láàmú lórí ẹ̀ àwọn ìyàwó Aisha ọlọ́ọ̀bá kó bá wọ́n pín méjì náà lójijì wọ́n pín méjì yẹn ò nítumọ̀ kankan lọ́dọ̀ ọkùnrin tó rí rẹ̀ bá fapò ìyẹn ò ní mínì so ti kóúnjẹ sátidélẹ̀ káwọn nǹkan bẹ̀rẹ̀ so gbogbo yẹn òyìn ò nítumọ̀ bó ti wùlẹ̀ ọmọ kò nídìí à ń pe mítìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ń pe méjì mi ò tẹ́mi lọ́rùn kí lọ́kàn wọ pẹ̀lú gbogbo yẹn <laughs> ìyẹn ò ní mínì ìyá wa Hafsa radiyallahu anha kọ́lọ́mọba kó bá a sí wọn wọ́n máa ń ní oyin kan lọ́dọ̀ oyin yẹn máa dùn ún pọ̀

anábì máa ń yọjú sí wọn yóò ṣe àájì díẹ̀ lọ́dọ̀ wọn yóò tún bọ́ sọ́dọ̀ ẹlòmíì yóò bọ́ sọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n wá kéèsì pé tánàbì bá wà lọ́dọ̀ ìyá wa sọ yìí máa ń pẹ́ yìí máa ṣe kí ni o yìí máa ń pẹ́ ń bẹ̀ ẹ kò le tó bá wọn ìwọ náà máa ṣe tí wọ́n fi máa pẹ́ lọ́dọ̀ rẹ̀ kò ní jàánú abẹ́ẹ̀kọ́ òun sì ti tọ́jú oyin tánàbì bá ti dé o ti gúlẹ̀ fún ló jẹ́ pé owó obìnrin nígbà gbígbàdúrà ní fọkàn ọlọ́fẹ́ tí ẹnìkan ní àdákun ah, omi ò tí ẹ̀rá àyè kí mọ́sàn kankan ibi ò tí ń sọ ẹjẹ́ ẹjọ́ mi yọ ẹ̀wò tí ní oyin mo bá ń sóyin lẹ́lò ní àbí ṣúgà <laughs> ó sì mú oyin àti ẹgbà ni òun ti fetí sẹ́nu ọ̀nà tí ń gbọ́pẹ́ nìkan ti lóhùn ọ̀ráyè tọ́ba pẹ́rẹ́ tọ́ba sẹ́wọ́ sí ọba <laughs> ọ̀rọ̀ tí ò mọ́ ọlọ́run bó ọlọ́run fún yín lálàáfíà ìwọ ó sì máa bá tiẹ̀ lọ ìyàwó Hafsa ọ̀kọ́lọ́wọ́ bá kọ́ bá yọnu sí wọn tánàbí bá ti dọ́dọ̀ tí wọn ànábì máa pẹ́ kò sí tí ń fà ní pé ó ti bu oyin kalẹ̀ ànábì ó máa mú yín àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí ìyàwó Aisha tí wọ́n jẹ́ ring leader lórí èèyàn ìgbé bó o ló ṣe jẹ́ o tẹ́ẹ̀fí máa ń pẹ́ níbẹ̀ ànábì ní ó ní oyin kan lọ́dọ̀ ma ń fún mi mo sì fẹ́ràn oyin àgbà ó ti wọn ò sọ kankan wọn bá jọ ìyá wa sáúdá wà ń bẹ ìyá àṣà wa ní pé wa ẹ sọ ẹnu rẹ ń rùn òórùn kan oyin kan tí ò náà pè ní wípé ah, kí ni bìnàbìnà tẹ́bá ti dọ́dọ̀ tí yẹn sọ bẹ́ẹ̀ tẹ́bá ti dọ́dọ̀ tèmi náà èmi náà sọ bẹ́ẹ̀ tọ́bá ti lè jáde ń bẹ̀ ẹja sọ̀rọ̀ mẹ́ anabisa salam bá jáde lọ́dọ̀ yà wá sọ ó dọ́dọ̀ ẹni kejì pé ah yà sọ dání pé ah kí ni àrùn bìnàbìnà bíi magafir báyìí magafir níbo la ti wá rí pé ah, kò sí magafir yẹn kẹ́ kakálàsì òun mú oyin lọ́dọ̀ yà ah <laughs> anabi tún lọ́dọ̀ aisha ìyàwó aisha atụ wá gbé ilé ah kí ni gbogbo gbogbo lérùn báyìí <laughs> bíi mọ̀gáfíìr ah ó tún lọ́dọ̀ ẹnìkan náà tún sọ ah anabi wa ni ẹ jẹ́ n fi dá lójú mi ò tún mu oyin mọ́ lọ́dọ̀ ẹ mọ́ anabi ọlọ́run àbí ọ̀ràn bó o lè mí ṣe wá jẹ́ <laughs> bá ti ní méjì mẹ́ta mẹ́rin àbíkọ́lọ̀ ń kó dóòlà wa ìwọ́n tó bá wá ṣe ète sọmọ pé ète náà sábàbí oríire àgbórí ibú rẹ náà ni tó bá pé ète èyí tó fi lè jó lórí ibú wájú ọlọ́run náà nítọ́ ọkọ̀ ọmọ ń tiẹ̀ wọ́n ló dé tèun ìwọ́n náà ló jìyà rẹ̀ bá jẹ́ pé ète dáadáa náà ni obìnrin lè dé ète fọ́kọ rẹ̀ lórí dáadáa nígbà míì tó fẹ́ kó ṣe dáadáa àwọn ìyá wa wọ́n gbégbèsẹ̀ yìí ànábì tó bá ti lọ ọ̀dọ̀ ànábì ọba mú yín mọ́ ẹ wàá mú yín pé mm, mm, mm, mi ò mú ìyẹn náà ń pè ní àlẹ́gẹ́yìrà ètè àwọn obìnrin àmì owú ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìgbà tí ànábì fẹ́ ìyá wa Sọfíà lọ sí ojú ogun Khaybar wọ́n mú lójú ogun ni nínú ìran bani mustalik anabi wa sáfìsẹ ìyàwó bàtà anabi mudele anabi lọ bá yàwó aisha anabi ni ya aish ya humairọ anabi òkú ya aisha ló kọ rẹ̀ gan bíbà tí yàn pé dalin anabi ni ya humairọ idhabi ilayha anabi ni aisha lọ wo yàwó ta lọ wo lọ wo yàwó ta mú wa. ẹ̀yìn tá a mú wá bá náà ni bàtà náà bí sọ èyàn fún yàwó Aisha yàwó Aisha sọ jìká bí wàá yẹn èwo ló dé kílọ̀kan tèmi pẹ̀lú <laughs> fantakobat yàwó Aisha bá jáde bàtà náà bí sàn sọ ọlọ́dà ọwọ́ á lo nìkọ́ọ̀bù yàwó Aisha lo nìkọ́ọ̀bù obìnrin lọ́fẹ́ lọ bá o yàwó Aisha lo nìkọ́ọ̀bù nínú àwọn ìyàwó anabisọ́lá sálàm sì ní kò sí ẹni tó fine tó rẹwà tó beautiful tó yàwó Sofia. ìyàwó Aisha òun lo nìkọ́ọ̀bù ń tiẹ̀ àròjù tiẹ̀ o sáré orí tíya ìgbà tó dọ́dọ̀ rẹ̀ ó wò ó ìgbà tó jáde anabi ni kẹfàrọ̀ ait anabi bá ń rẹ́rìn anabi bóò lè ṣe rí sí ìyàwó Aisha ni rọ̀ aitu yahudiya mo rí yahudi kan nulẹ̀ kò sọ pé yahoo òun rí yahudi nínú ilé anabi ni ah anabi <laughs> ni anabi ni látakúlì hàdá anabi ni aisha má sọ bẹ́ẹ̀ kọ̀dí aslamat wà á islam wa o ti gba islam da islam gidi lo n ṣe o ti á di yahudi <laughs> la ilaha illallah ó ti mọ̀ wípé anabi fe kó ń ntinu anabi o fi dùn oníkéne ń ni ní láìkì gan ni si so anabi ò sì torí ẹgbàá létí sallallahu alayhi wasallam ànábì ti mọ̀ pé tí ó sọ náà kò lè jọ sọ náà ni tó bá sọ̀dà kejì ẹ̀yẹ gẹ́lẹ́ ẹ̀kọ́ jọyàn lójú onírọ̀ ayétu yahudi yahudi kan mo rí yahudi jẹ́ gbé wọlé ànábì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ebú ti gba islam ẹ má gbé yahudi mọ́ ìyàwó hafsọ òun náà wọlé lọ bá ọba àrígbà ẹ̀ ńlẹ́ o yahudi ọmọ yahudi sẹ̀pọ̀rọ̀ yẹn ti ń tàn gbà anábì wọnú lé lọ́ọ́ bá gẹ́gẹ́ bí ìyàwó tuntun anábì bá bá ìyàwó Sofia ti ń sunkún anábì ní kí ló dé oníkọ́ láti Hafsa inni ibnatu yahud ó ní Hafsa ní pé ìwọ ọmọ yahudi anábì wá ní ah, ah, ah. pé abúkì nàbí yìí àwọn bàbá bàbá rẹ anábì ọlọ́ọ̀ni ni wọ́n wà inna amak lànàbí ọ̀nkù rẹ àwọn anábì ọlọ́ọ̀ni wọ́n wa innaki la tahti nabi eh wa innaka la tahta nabi bó tún ṣe wà ina abi anabi Ọlọ́hun on ló tún wà ah fa fi ma tafkharu alay kíni fáàrí tí afson ṣe lé olórí kí ló fi jù ọ́ lọ tí fi máa ko ni pada lohun gba ta nabi wa jáde anabi wa lọ bá hafsa nabi ittaqilla ya hafsa anabi ó sọ ko eh pe hafsa wa lọ bá jáde ya jókòó ya rojọ́ tiẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni round ìtẹ̀gbẹ́ já wá rojọ́ ìtọ́pọ̀lọpọ̀ ọkùnrin mímọ́ fi dalé rẹ̀ rú lọ́pọ̀ gbogbo ẹ̀ alalẹ́ kò sí wẹ́ẹ́ sì kóòtù àṣípa ọ̀yà ó mọ̀ ẹ̀wá o ó mọ̀ ń fẹjọ́ yín nígbà tí mo jáde o ọ̀yà ìjókòó ọ̀yà ìyẹn rojọ́ ó ti alalẹ́ ẹ̀ lè mọ̀ rò gbogbo ẹ̀ náà kọ́ ni pípé jókòó ìmí ń bẹ tó ṣe bẹ́ẹ̀ nípò

níjọ́ kan anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi wà níjòkó anabi wà ń sọ̀rọ̀ ìyàwó Khadija ìyàwó Khadija sì ti papòdà ń gbà náà ìgbàtà anabi wà sọ̀rọ̀ yẹn débi kan ah ìyàwó Aisha wà ní ewu ní Khadija Khadija Khadija sàṣàṣàrà yìí ẹ̀ńdó ti kú ẹ̀ńdó ti wípé ajus min ajaiz Quraysh arúgbó kanú arúgbó àwọn arúgbó Quraysh hamra'u shadqin ẹni tí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ti tó ti tó ti ṣe kíní ewu ní ọ̀gbàtọ́rọ̀ yẹn wá ń pọ̀ anábìnilá wàkọ̀dé abdalakallahu khayran mina ọlọ́run ti fi tó dá pààrọ̀ fún ọ kí ló tó gbà tó bọ́rọ̀ débẹ̀ anábìnilá kalla ma abdalanillahu khayran mina ọlọ́run ọbọ̀ òfin nǹkan mi tó dá pààrọ̀ fún fún mi ìgbà táwọn èèyàn pè mí lírọ́ òun ló gbà mí gbọ́ ó fi owó rẹ̀ kún mi lọ́wọ́ ìgbà táwọn èèyàn pa mí tì ó fà mí mọ́ra ànábì sábẹ̀ sí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ìyá wa ṣàní pé òun sì pinnu pé òun ò tún dárò yẹn lẹ̀ mà bá ànábì dọ̀rọ̀ lẹ̀ so ìgbà táwọn náà kíyèsí wípé àṣejù fẹ́ pọ̀ ànábì kọ́ṣẹ̀nẹ̀ nígbà rárá kò sí tó bí nǹkan yẹn ju òwú òun ló bíi sòtẹ́lẹ̀ bá lè máa ṣẹlẹ̀ nínú ìdílé ànábì sallallahu alayhi wa sallam bó làwọn á ṣe jẹ́ tàbí rò pẹ̀lú ọ̀nà máa umu ẹnìkan tẹ̀sí yé òun ni a sì sọ ẹ̀yìn náà ní kò sí tó burú ṣùgbọ́n àwọn ọwọ́ tẹ̀yìn yọ yìí ó jẹ́ tó bá nínú jẹ́gà <laughs> pé látara lílé lẹ́yìn ilé bá tó ẹ̀bẹ̀rẹ̀ ìdá yìí owó tó ní ọ̀fẹ́ ìyẹn sọ pé kó má jowú ìyẹn ní ọ má ṣe káúnkáún ìyẹn ní ọ má jowú tọ̀bí àbàṣàríyà àdámọ́ ni ṣùgbọ́n tí owú in tí wá ń bẹ láàrin owú sí ẹ̀ṣẹ̀ nǹkan kékeré ni kíyàn bá kíyè sára kíyàn máa jẹ́ wáàsí fáwọn obìnrin ọ máa bọ́nú ẹ̀ṣẹ̀ báyìí sì ní mà ó máa rárá nínú ẹ̀ṣẹ̀ báyìí ní mà àáfàá kan wọ́n sábà máa ń wa mọ́tò blọ́ọ̀kù wọ́n á ń béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ mọ́ ní ah, ẹni bẹ́ẹ̀ ni ah, ọmọ wà kí ló o lálẹ́ ìjẹta tó ìmọ̀dì orí bẹ́ẹ̀dì ọba sùn rẹ̀ bó ti lọ gbẹ́ ó gbogbo kódà wọ́n gbé kúrò lákùrẹ́ ń ò rí lọ́sítù kò sọ́sítù wọ́n wọ́n láti gbé kúrò bẹ́yà bàdà àbí nǹkan lọ́wọ́ sí èpo gbóná bẹ́yà gbà tó ti sùn ní ti bá gbálẹ̀ pé kí làáfàá ṣe wọ́n dámọ̀ràn pé wọ́n fẹ́ sí ìyàwó kejì ṣe owó náà ló débẹ̀ wọ́n so tó bẹ̀rẹ̀ kí ọ ṣàánú wa kọ́lọ̀ kó dúró ti wa kọ́lọ̀wọ́ bá kí ó ràn wá lọ́wọ́ ẹjá gbàgbọ́ yìí owó kágbọ́ yìí o bó ṣe rí òun ó lè gbé ọwọ́ náà o tó bá fi làákà yìí ṣe o owó lè lídè èèyàn kọ pààyàn báyìí téèyàn bá pèrè ẹ̀ padà torí pé ṣetán yóò exploit àǹfààní yẹn láti ṣe ọlọ́nà so ìdí ni tó fi jẹ́ pé eléyìí tó ṣẹlẹ̀ yìí náà ọlọ́run jẹ́ kánẹ́bí mọ̀ wípé òun ti sàmójúkúrò ṣùgbọ́n ọlọ́run ọba báwọn ìyàwó ànábì sọ̀rọ̀ níbi owó kẹyìn súra yìí ẹ wá ó kà lóko jókòó ara ẹ̀ jẹ́ òun ò ní kánà bí ọkọ kí ni ewu ni alẹ́ tẹ́ ẹ̀díjó gbádùn ṣé wàá máa bẹ̀rù yín débi pé ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún kọ̀ wá nílé fírí àti ṣe èyí ń sì ń bẹ nínú ṣe sí àwọn obìnrin bọ́ bá níyàwó méjì ẹlòmí ó níyàwó méjì mẹ́ta àbíyàwó kékeré tó padà fẹ́ yẹn wọ́n mọ tírìtì yẹn nu lé bí ẹni pé kì í sára wọn kọ̀dẹ̀ sídìí tọkọ fi ń ṣe bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí mọ́mí ò bínú tó bá ti wá kó pẹ̀lú ìyàwó kiri ẹ̀ má bínú sọ ma pé kó lè rí lẹ́gbẹ́ náà ni gbogbo àìtẹ́ yín ká yàdùwọ́ kódà kọ́ fẹ́ ẹgbẹ́ ọmọ ẹni tó ti wà nínú ilé ìyàwó lòun náà nínú ilé so ti lọ ká sọ mọ́mí ò ti lọ fọ mọ́mí wo ọba lásọ mọ́mí fọ kìwọ́ kọ́ lọ́sọ̀ọ́ bí wọ́n bá ṣe ìyàtọ̀ bá kọ síra wọn ní wọ́n fi ṣèyàn ìwọ kọ́lọ̀ tó ń kọ́ lọ máa kásọ mọ́mí yóò ní sí ọmọ ọ̀dọ̀ lòun ni etí ń gbóríṣiríṣi ojú sì ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà èèyàn ṣe olóòfẹ́ ìyàwó ni pé odidi jọ́ méje ló fi wà lọ́dọ̀ gbogbo jọ́ méje òun náà ọ̀dọ̀ ìyálé ló títì ló kò sáyè ọkọ bá tún lọ bá àwọn ẹ̀yìn sáṣẹ sòrò sọtí mo ti fi ọ mo ti fi ọ sáṣẹ ah, ah irú láti rà àti wọ irú láti rà àti wọ ní gbogbo sówú náà ló débẹ̀ ọkùnrin wa máa ṣọ́ra irú ẹ̀ lè ń tọ́lọ̀ ọba sọ bí ẹ̀ṣẹ̀ ní tó ń ṣeun ṣùgbọ́n òun wojú re ẹnìyàn so n fi lè ṣe bẹ́ẹ̀ tọ́rọ ànábì so àlébúrú ọkùnrin náà òun náà ń wojú re kí wàhálà sá má ṣẹlẹ̀ kí wàhálà má ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run padà sọ̀rọ̀ tó le lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọlọ́run kọ́kọ́ fi hàn ànábì pé mo ti forí jìn ọ́ ṣùgbọ́n ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ kì í ṣe nǹkan tó dáa ẹ má ti ọkùnrin débi wípé yóò wá sẹ lọ́run nítorí pé ń wojú rẹ yín ọkùnrin mi ò fẹ́ ariwo nulẹ̀ rẹ̀ ìyàwó rẹ̀ ti àmọ̀ pé kò fariwo rẹ̀ kí ni ariwo gan ọkọ àmọ̀ bẹ̀ pẹ̀ta kí ni kí n ṣe mọ̀jà yìí àtà ọba àgbọ̀ rẹ̀ yóò ti mọ̀ pé ọkọ ò ní fẹ́ yọ wá àwọn condition tí ó fi lẹ̀ condition tí ó lágbára ni kọ́lọ̀ wọlé àtòbí rẹ̀ kọ́ sànù wa ọkọ mi ń bẹ bọ́ bá sùn dọ̀yàwó àti wẹ̀ nídàájí ó di wàhálà wọ́n àmọ́ forí ẹsẹ̀ gúnlẹ̀ kí <laughs> kọ́dà ẹlòmíì ní pé ìyálé ti wá sílẹ̀kùn mọ́ nílé ìwẹ̀ ìwẹ̀ <laughs> ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ lónìí èwo ló ṣe bó ń sùn dọ̀ tiẹ̀ náà ìwé ní ìwé ojoojúmọ́ yọ́wọ́ àdìkọ́ máa forí ẹsẹ̀ gúnlẹ̀ tó bá fẹ́ lọ wẹ̀ kó mi má dùn ìgbà míì ó lè dà sí táyà mọ́mù tó ń bá rí pé yóò ní wíwẹ̀ ọ̀fẹ́ mú ẹjọ́ lọ́wọ́ kóhun ó sí táyà mọ́mù ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ẹ jẹ́ ká ran ọkùnrin lọ́wọ́ láti ṣe dédé torí wípé nu wa náà ní dùn tọkọ yẹn bá di arọ níjọgbìn dàlìkìyàmọ tẹgbẹrẹ kan bá yalulẹ sọlọ́bìjápọ̀ ọkùnrin tó bá mọ ní tíṣe ó ní pé ah ọ̀ọ́yà àfòóforí kan sánmà ni èmi ò ṣe dédé bọ́ọ̀bá yà bínú ni kò bínú àátù mi ṣùgbọ́n lórí eléyìí a ṣe dédé torí pé bàtà èjìká rẹ bá ya ẹjọ́ ìbújá kí a mọ òun ò ní síbẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ẹja sọ́ra níbi ète sì ń bẹ ìyàwó lọ wọlé ti wọlé ògùdọ̀ nígbà tọkọ bá fẹ́ ọba lo ọjọ́ méje tán lọ́dọ̀ tiẹ̀ tọkọ bá padà sí ọ̀dọ̀ ìyáálé inú rúnrún àbájì ó lè parọ́ láàrin òru ẹ gbà mí ó kí ní ọkọ̀ òsì gírígírí ọkọ̀ tó lọ pẹ̀bú òní kò tí ì lọ ẹ sábà mi fọwọ́ lẹ́nu ẹ mọ̀ bá ń sàskáàrù só ti lọ kò tí ì lọ tí lè mọ́ nígbà bá tún dijọ́ kejì orí fífọ́ tún ní ìyáálé ní ẹ̀ wá kó lọ ọ̀dọ̀ ẹ̀ ngba ọlọ́run bá gbogbo ẹ̀ ó sẹ́tù ẹ wà tiwa náà ẹ̀yìn náà tún lọ bẹ ẹ dákun kí la fẹ gbà ní owó àwọn kan yẹn ọlọ́run ọba fi sọ wípé rẹ ànábì má káwọn ìyàwó rẹ ó mú ọṣẹ lọ ní mo pèrè tún harí mu èéṣe tó fi fẹ́ sọ̀dẹ̀ wọ̀ fúnra rẹ̀ ìtọ́lọ̀wọ̀n ọba rẹ̀ tó ṣe lẹ́tọ̀ fún ọ lẹ́ni tó ń wá ojú rẹ̀ àbẹ́ni tó ń wá ìyọ́nú àwọn ìyàwó ẹ̀ dájúdájú ọlọ́run àbínú síra ànábì àti foríjìn ọba aláforíjìn lọ́lọ́run ọba oníkẹ́ nítorí pé àmọ́ pé ète obìnrin ló ń ṣẹlẹ̀ owó obìnrin òun ló ń ṣẹlẹ̀ ọlọ́run ọba foríjà nábì lérí ẹ̀ níbi tá a bá dé ìgbà míì wá ń bẹ obìnrin tó bá wá gbọ́n tó ní làákàyè tó wá láti inú ilé ẹlẹ́kọ̀ọ́ tó sì ń ronú àlùbáríkà fáwọn ọmọ ẹ̀ tó bá rí pé ọkọ wa wà nínú wàhálà yóò wà sọ fún pé baálé wa ẹ lọ ṣe fún un torí pé ó ti mọ̀ àkọ́kọ́ yẹn ti wà disturbed kò mọ̀ èyí tí ó ṣe nínú méjèèjì èyí tó wá gbọ́n nínú ìyàwó ó ti mọ̀ condition tó wà ó wà ní ẹ lọ ṣe ti ẹ̀yẹn ẹ lọ ẹ má wọ̀rí ẹ lọ ṣe fún kò sí ti ń rà ọ̀la ní rà fáwọn ọmọ ẹ̀ torí pọ́lọ́ wọn ọba ti mọ̀ wípé ọkùnrin abára ọgbọ́gbọ́n adòmùgọ̀ ọpọlọ wa máa sọ túpetúpe bó la ṣe ṣe léèṣí báyìí o bó ló fẹ́ si òun ti òde bọ̀ ọmọ ìyàwó bá gba tó ń gbé bọ̀ níbo yàrá ni ó gbé lọ níbo ó sì ti gbé dé yàrá ti ìyá òun ti yọ̀ bẹ́ sí ya lọ fún yanyin àgbà gba lọ fún àgbà òun ni ọmọ pín mi lọ́wọ́ ni nígbà tẹ́yìn náà sì ń bọ̀ tẹ́yìn ṣe sí i tí làákàyò sọ fún yín pé ibi tó yẹ kẹ́ tó di pé ibẹ̀ náà lẹ gbé wọ̀ ẹ máa mú nǹkan yóò àjẹ́ ó àjẹ́ ọ̀pá wa náà ó tó bá ti di pé òun ni ọmọ pín nǹkan lé alọ́wọ́ nínú yàrá ẹsẹ́ ọkọ̀ dà ń bẹ̀ òun ló ní kọ́ mọ́ ó ni tó sì sọ pé ọ̀dà gbé mo ní ọmọ pín ni ẹ̀yẹ ẹ̀pẹ̀tọ̀ àwọn náà sí <laughs> láti lè dá nǹkan kan sí ọkùnrin ọba máa wọlẹ̀ ọlọ́run ọba fi sọ pé rẹ̀ ànábì a ti mọ kọ̀ndíṣàn tó wà tó fi sọ bẹ́ẹ̀ wallahu ghafurun rahim ọkùnrin tó ṣe wípé in ti ń fọpọ lọ́rù pọ̀ èyí ti ń rò níta ó pọ̀ ẹtún wá gbé yẹn ọpọlọ wọn wà mọ́ yóò fẹ́ mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ gan gbà bó làá ṣe é ṣe eléyìí sí òun ló fi jẹ́ pé ìmọ̀ràn ọkùnrin tó bá ti níyàrá tiẹ̀ bọ́ níyàwó méjì ti ń gbé nǹkan bọ̀ tó máa kọ́ jọ yàrá mi ni ọ máa gbé <laughs> má wọ yàrá kankan o <laughs> so má gbé lọ sá gbé lọ wá tí bá fẹ́ pín fún tí pínpín bá ìwọ gan ni yọ̀bẹ́ sí fúnra rẹ yàrá gbà tiẹ̀ ìwọ náà gbà tiẹ̀ ọmọ ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ máa rò pé ah, ẹ̀ yìí sọ méèké irọ́ ni o kódà kò bá kọ́ ọmọdé ọdún bí wọ́n ṣe máa ṣe nìyẹn ọlọ́run ọba ni wọ́n tó bá ti wá sọ pé kì í ṣe ọmọ bẹ́ẹ̀ lóníyàwó o yóò fi máa pọ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó kẹ́kọ̀ọ́ sùúrù àti ọlọ́run bá nílẹ̀ ànábì àti mọ kọ̀ǹdíṣàn tó tì ọ́ láti fi ṣe bẹ́ẹ̀ wallahu ghafurun dájúdájú ọlọ́run ọba ọba aláforíjìn lọ́lọ́run ọba oníkẹ́ lọ́lọ́run ọba. ọ̀dẹ fọ́rọ́gọ́ lọ́hùn lẹ́kùn tẹ̀sí lẹ́tà ìmọ̀ nìkan. ọlọ́run bá nílẹ̀ ànábì fọkàn balẹ̀ lóòótọ́ ó búra àti wá ṣe ń tó ti búra lérí ẹ̀ àti ṣe padà òun aríwípọ́kàn rí ò balẹ̀ ṣùgbọ́n a fẹ́ fi dá ọ lójú kọ́dù fọlọ́dọ́lọ́hùn lẹ́kún ọlọ́run ọba ti ṣe lẹ́tọ̀ọ́ ó ti ṣe lófin fún yín ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti búra lórí pé ẹ̀ ní ṣe nǹkan kan tẹ́ pá padà wá rí pé nǹkan yẹn da ẹ fẹ́ ṣe padà tahilata ẹ̀ẹ́mẹ́ni ọlọ́run ti fún yín ní tẹ́ lè fi tú ìbúra in tẹ́ fi lè tú ìbúra tẹ́ ṣe tẹ́ bá búra bẹ́ẹ̀ ẹ lọ gba àwẹ̀ ní ẹ ṣe kàfàrọ̀ tẹ́ bá ti wá san kàfàrọ̀ in ẹ wàá ṣe dáadáa mi tẹ́ mọ́ sọ pé ah nígbà tí mo ti wá búra bẹ́ẹ̀ mi ṣe kàfàrọ̀ wá ṣe ń tó tọ́ ọlọ́run ọba fífi ọlọ́run ọba ti rí ẹwu alukur'an ọlọ́run ti mọ bá nàbí ṣe ń fèlè pẹ̀tọ̀ nígbà tí wá fọlọ́run búra pàà ní ṣe máa ọlọ́run wá ní qad faradallahu lakum tahillata aymanikum qad faradallahu lakum tahillata aymanikum ọlọ́run ọba ní qad farada ay qad shara'a shara'a ọlọ́run ọba ti ṣe lófin ó ti fààyè ẹ̀ sílẹ̀ tahillata aymanikum ìbúra ìbúra bá bú tẹ́ ẹ ta kókó ẹ̀ ń tẹ́ ẹ lè fi tu ọlọ́run ọba ti fún yín òun náà ní fárọ̀. kí ni ká fárọ̀ ọ̀hún ọlọ́run ọba sọ láàyè mi inú alukur'an ọlọ́run nífa ká fárọ̀ tu ìtà àmú asharati masakina min awsati ma tuti imuna alaykum àkọ́kọ́ nú ẹ̀. ẹbọ aláìní mẹ́wàá àbí kẹ ẹ dasọ sí wọn lọrùn àbí kẹ ẹ bọ okùn lọrùn ẹrú bẹ́ẹ̀ bá lágbára ẹ wá lọ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta fasiyamu thalathatu ayyam dhalika kaffaratun aymanikum idha halaftum ọlọ́ọ̀ni ta kàkálẹ̀ yìí ó náà san ìrẹ́ ànábì lọ san kàfàrọ̀ tó bá ti san kàfàrọ̀ ọ̀hún tán in tó lò ní ṣe yẹn gbàtọ́lọ́wọ́n bá ti ṣe lẹ́tọ̀ fún ọ kò yà lọ mọ̀ ṣe wallahu maulakum àtìrẹ́ ànábì àtàwọn ìyàwó rẹ̀ ọlọ́run ọba lọ̀gá gbogbo yín ọlọ́run ọba ló tó ṣòfin fún yín ọba òun náà ni alàlím ọba tó pọ̀ ní mímọ̀ alhakim ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n. wa idh asarra an-nabiyyu ila ba'di azwajihi haditha falamma nabba'at bihi wa adharahu Allahu alayhi 'arrafa فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير ọlọ́run ọba tún mú àwọn ìṣẹ̀lẹ̀ míì èyí tó tún ṣẹlẹ̀ nínú ilé anábìwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan lèyí tá a sọ yẹn ìkejì yìí tún ṣẹ́ mọ́ Aisha àti ìyàwó Hafsa àwọn méjèèjì èyí ò sẹ́mọ̀ wọn lára anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi lọ sọ̀rọ̀ kan fún ìyá wa hafsọ anabi fi ọ̀rọ̀ kan pamọ́ sí ìyá wa hafsọ lọ́wọ́ ọ̀rọ̀ yìí ìwọ náà mo fi sí lọ́wọ́ mi ìfẹ́ kó jáde má sọ fẹ́ni kankan nínú àwọn ìyàwó tó kù bánabi yìí sọ fún ó gbé pa ó dọ̀yọ̀dọ̀ ya wa Aisha ó bá lọ sọ ó sì tún sọ fún ìyá wa Aisha pé lẹ́yìn rẹ kò sẹ́ni tó má sọ fẹ́ nìkan kan mọ́ ànábì ni má sọ fún ẹ̀yìn o ìgbà tán wá sọ̀rọ̀ yìí ọlọ́run ọba wá sọ ẹ́ àkọ́kọ́ ànábì ẹ̀ sóbìnrin nítorí sọ fún wọn ó ti jáde kódà kìí sáwọn méjì ni wọ́n mọ̀mọ́ ọlọ́run wá sọ àyà yìí kalẹ̀ ọlọ́run ni wáyé asárọ̀ nàbí ila ba'di azwajihi haditha. wà ilé asárọ̀ nàbí ila ba'di azwajihi haditha. ọlọ́run ọba ní ẹ lọ rántí nígbà tí asárọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ àṣírí tánàbí fi ọ̀rọ̀ àṣírí kan pamọ́ ila ba'di azwajihi haditha ọ̀rọ̀ àṣírí kan anabi fi pamọ́ sọ́dọ̀ apá kan nínú àwọn ìyàwó ẹ̀ ìyàwó hafsọ anabi lọ fọ̀rọ̀ náà pamọ́ sí lọ́wọ́. falamma nabba'at bi wa adhara Allahu alayhi. falamma nabba'at bihi nígbà tí ìyàwó hafsọ bánabi ṣe ń sọ fún tán báyìí ló sì gbé ló lọ sọ fún ìyàwó Aisha. wa adhara Allahu ọlọ́run wá ran ànábì lọ́wọ́ ó fún níwáyí láti lè jẹ́ kó mọ̀ wípé ìntẹ̀ fi pamọ́ ó ti jáde ọlọ́run wá fi apá kan bọ́rọ̀ ń ṣe rí ó fi hàn ànábì kò jẹ́ kó mọ ọ̀rọ̀ yẹn délẹ̀ ṣùgbọ́n lọ́nkànra yàn fún ni. kálá máa nígbà tánẹ́bí wá lọ bá sọ tó wá fún ní ìrò pé ní tí mo sọ fún ọ ó ti sọ nǹkan báyìí ó ti sọ báyìí mi ìmọ̀ bẹ́ẹ̀ yóò sọ àwọn eléyìí ṣùgbọ́n ó dá mi lójú ọlọ́run ọba ti sọ fún pé ó ti sọ àwọn nǹkan báyìí ó ti sọ síta ìyá wa sọ wá ń sọ níjọ́ náà bó o ló ṣe mọ̀ ta ló sọ fún ọ pé mo sọ bẹ́ẹ̀ alimọlọkọbẹ ọsẹ ń bí mi léèrè béèrè wọn ṣùgbọ́n ànábì ọlọ́run ni mí kọ́lá nàbà ní alàlímù kàbí ẹn tó sọ fún mi alàlímù ẹn tó nímọ̀ ju gbogbo ẹn tó ní mímọ̀ lọ ni alàkàbír ẹni tó mọ̀ èèyàn fún ní ro nǹkan parí òun lẹni tó sọ fún mi ìyàwó àfṣọ náà bá ó rí wípé ọ̀rọ̀ ti jáde àkàrà ó ti tú epo ló jẹ́ wípé gbogbo tó bá ti já sí rí tó ọ̀fẹ́ ọ jáde mọ́ sọ ni tó o bá ti sọ láàrin àwọn ìyàwó rẹ̀ àṣírí ìyàwó kan ń bẹ tó o fẹ́ jáde ọ̀rọ̀ wa kọ̀rọ̀ wá sọ pé ìyáálé nìwọ mo sì rí kó o ṣe làákàyè mo fẹ́ fàṣírí rẹ̀ mo fẹ́ fi ṣe ọ lọ́wọ́ bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ bó ṣe jẹ́ ni tọ́ kí ni gàǹgà ṣé ẹgbẹ́ mi ṣe wà yìí níyàn ti fàṣírí sí mi lọ́wọ́ ẹ̀dá kan ò tún lè gbọ́ so bó ṣe sọ fún náà nìyẹn ìjọ kejì lè dé aṣọ gbólóhùn aṣọ bá sẹlẹ̀ láàrin ohun àtẹnu ọkọ̀ fi bùnú ọkọ̀ wà mọ́ ah, subhanallah tó ní ẹ kí ni wọ́n sọ ń bẹ̀ kò sí <laughs> mọ́ wà bara jẹ́ èyí tó jù yẹn lọ gan náà ó ṣẹlẹ̀ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi wa ń sọ fún wọn níjọ́ náà ọlọ́run rẹ̀ anabi sọ fún wọn in tatuba ila Allahi faqad sagat qulubukuma. in tatuba ila Allahi. ọlọ́run ọba rẹ̀ anabi sọ fún wọn ìrẹ́ Hafsa àti Aisha ẹ jẹ́ túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tó dá ń tẹ́ ṣe yẹn ìjàmbá ni ẹ̀rì pọ́lọ̀ wọn bọ̀ fọ́ ìkéré mu fún wọn láàfi sọ wípé àdánwò tí ń bẹ níbi ọ̀rọ̀ owú ìgbà tí ó fi bọ́ sínú ẹ̀sẹ̀ yìí onímà lóbi jẹ́ kóbìnrin máa kí sára lórí pé òun ń kó mọ́ wàá lọ ṣẹ lọ ọlọ́wọ́n bá lẹ́yìn àwọn ìyá wa Aisha ìyẹ̀yìn méjèèjì Hafsa àti Aisha nígbà tí àyà yìí sọ kalẹ̀ àfọ àwa Umar ibn Khattab radiyallahu anhu bóyá sáré lọ bá ìyá Hafsan ó bínú sí ó ní à àárín rẹ ò ṣe mí ó fira rẹ wí Aisha lọ́dọ̀ ànábì ìwọ ló jìyẹ ọ̀rọ̀ Aisha lọ́dọ̀ ànábì kọjá ẹnìkan mọ́ bá kọ ànábì fẹ́rẹ̀ ìwọ ló forí fa ìyá rẹ̀ Umar bínú sí Hafsan gan lórí ọ̀rọ̀ wọn ọlọ́run wá sọ wípé ìntàtúbà ìlàlá anábì fẹ́ràn ìyàwó Aisha débi pé níjọ́ kan àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam wọ́n pe ìyàwó Fatima tí sọmọ anábì sallallahu alaihi wasallam wọ́n ní ìrẹ́ Fatima afẹ́ràn òsì bàbẹ́ lọ sọ fún bàbá rẹ̀ wípé kò àléyìí bìlẹ̀ adìlì fíbnátì àbí kò hafa ẹ sọ fún pé kó ṣe déédéé o nípa ọmọ Abubakar ti ṣe Aisha anabi sì ń bẹ yàrá Aisha njọ náà mọ̀tọ́jì àtànàbí fẹ̀yìn lélẹ̀ mbẹ Fatima bá gbéra ó bá gbà yọ̀ǹda anabi ni ó wọlé nígbà tó wọlé onírè òjíṣẹ́ Ọlọ́run ó láwọn ìyàwó rẹ̀ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n ní kí n sọ fún pé kó o déédéé nípa ọ̀rọ̀ Aisha ó ní wà á nà sàkítà bó má ṣe sọ̀rọ̀ ń tó èmi ò sọ̀rọ̀ o mi dákẹ́ ni o iṣẹ́ tí wọ́n rán náà ni mo wá jẹun anabi sallallahu alayhi wa sallam anabi ni yabnati mo pèrè ọmọ mi obìnrin ọmọ mi obìnrin ọ̀wọ́n allah tuhibbi ma uhib awa last tuhibbi na ma uhib o nífẹ̀ẹ́ tèmi náà nífẹ̀ẹ́ kọ́ọ̀lẹ̀t bala ó ní bẹ́ẹ̀ ni tí rẹ̀ bàbá mi bá fẹ́ràn èmi náà nífẹ̀ẹ́ sí anabi wa ni fàáhìbì hàdìhì máa fẹ́ràn ẹni yìí náà Aisha nífẹ̀ẹ́ sí kí la fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí ó ní wípé ẹ̀kọ́ ń bẹ fún ìyàwó Fatima gbogbo bá ti ń sọ̀rọ̀ yẹn kò sọ kankan lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì anábì ní tẹ̀mọ́ra nínú tánábì kórira kéèyàn máa sọ pé anábì ò ṣe déédé anábì nífẹ̀ẹ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé bàtà alákùnrin kan sọ pé anábì ò ṣe déédé anabi ni man ya'dil illa ma'adil ta ni ó tún ṣe dédé lérí lẹ́ẹ̀mọ́ tẹ́mi ọba ṣe dédé sallallahu alayhi wa sallam ẹni tó sọ̀rọ̀ anabi ọ̀sọ̀ kankan ṣùgbọ́n àtúbọ̀tẹ́ ni ọ̀dá nínú tán ọ̀rọ̀ yẹn bí anabi inú tánà ìbá lọ bínú gbogbo ntọ́lọ̀ ń dá ọmọ bínú sẹ́ni yẹn ẹ wá wà wọn ìyàwó anabi wọn lánàbí ò ṣe dédé sanabi wàá gbọdọ̀ bínú anabi ò wàá rí anabi ò rẹ̀spọ́ndì lórí gbogbo ọ̀rọ̀ nítànà bí sọ ni pé mi awa last to na ma ọ̀hìn ṣe wọn náà ò bala ah ìwọ bàbá mi tó bá fẹ́ hadi Aisha ìwọ náà nífẹ̀ẹ́ Aisha ibi tọ́nà parí sínú ẹ̀kọ́ tá a rí mú jáde níbẹ̀ ni pé gbogbo nǹkan náà kọ́ lè yàn gbogbo ẹ̀ tó bá fẹ́ máa fèsì sọ̀rọ̀ yẹn ní tó súnmọ́ ni ọmọ pé èmi ò ṣe déédéé ta ni ó tún ṣe déédéé ọ̀rọ̀ yẹn ń ga nìyẹn ànábì ò sọ̀rọ̀ lérí ẹ̀ ànábì ìwọ náà jẹ́ yá Asia. ní ìfẹ́ àìsíà gbèsò bìtọ́rọ̀ parí ànábì ò sì torí ẹ̀ lọ kankan sallallahu alaihi wa alayhi wa sallam nítorí pé n tá à ń pè nífẹ̀ẹ́ tọkùnrin máa ń ní sóbìnrin ọlọ́ọ̀ni máa fi síyàn lẹ́nu káwọn obìnrin máa kán mọ́ fara ní ọkùnrin lérí ẹ̀ ṣé bá a máa bímọ tá a bímọ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà á sì fẹ́ràn kan jù ká àwọn náà láti ní gbogbo wọn kódà ẹlòmíì èlé pamọ́ra yóò hàn bí ọba pé orúkọ bọ́fẹ́ porúkọ ọmọ mi ó kọ ọmọ ni ó mọ̀ pé bọ́fẹ́ jáde ó ní ó fẹ́ wù kó bóun jáde bẹ́ẹ̀ sì ni bàbá kan ìyá kan náà ló bí gbogbo àwọn ọmọ wọn sáwà sọ pé kò ní fi àwọn ọmọ rẹ̀ lọ ambulance àti ìyàwó tá a fẹ́ nílé ọ̀tọ̀ọ̀tọ̀ alhub almawadda walmahabba ọlọ́run ní kọ̀ǹtró rẹ̀ kódò lè jẹ́ pé ìyàwó tí ma ń fi orógùn náà ó lè lẹ́kùn lọ́fẹ̀ẹ́ náà jù tó ní ah, tí ń jẹ mo fẹ́ràn rẹ̀ tó bá ń pé kejì lọ́dọ́rú tí ń ṣe ìwò ah, àyò ti lọ <laughs> mo kàn fẹ́ràn rẹ̀ náà ni so kò ní ìkankan ṣe ó dáa kóbìnrin ó ṣe dáadáa o ṣùgbọ́n lè mọ́ ṣe dáadáa sọ́kọ ó sì mọ́ fẹ́ràn rẹ̀ ọlọ́run ní ẹ̀mí èéfín sọ̀ lórí ẹ̀ ẹ̀fì yìí lẹ̀ ṣùgbọ́n bá anábì ṣe fẹ́ràn ìyàwó Aisha náà tó tí ìyàwó Aisha bá tasẹ̀ àgẹ̀rẹ̀ anábì ó pè padà gbé rárá má tayọ àlà má ṣe báyìí sáwọn tó tún jẹ́ ìyàwó tó kù anábì sọ sálàmù ó pè àríkọ́ṣe dáadáa ń bẹ lára anábì Muhammad sallallahu alaihi wa ọlọ́wọ́n bá fi ní ọlọ́ni tí ẹ̀yin méjèèjì ẹjẹ́ ya tara ṣàṣà kẹ lọ túbá lọ́sọ́dọ̀ ọlọ́run torí pé fakọ̀dé sọ́gà kò ló bókò mẹ́ẹ̀ torí pé ọkàn yìí ti gún rí kúrò níbi ọ̀nà tó tọ́ kúrò níbi ẹ̀kọ́ bá a ṣe ń bá nábì ọlọ́run lò lóòótọ́ ọkọ yín ni ṣùgbọ́n nábì ọlọ́run ni ìdúnyàtọ́lọ́run fi lọ mú ọ̀rọ̀ àwọn ìyàwó Núhù àtìyàwó Lut tán jẹ́ ìyàwó ànábí ọlọ́run tán sì sórí ibú Aisha pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ànábí ọlọ́run lọ́kọ yín lóòótọ́ ọkọ yín ni ṣùgbọ́n ààyè tó wà yẹn ẹ gbọ́dọ̀ fún lọ́wọ́ ẹ̀ lóbi jẹ́ wípé lóòótọ́ ọkọ rẹ lọ́kọ rẹ ṣùgbọ́n fi ọ̀wọ̀ ààyè tọ́lọ́wọ́ bá tó sí máa fi ọ̀wọ̀ ẹni tó lè dọ̀tí ẹ̀ sọ́ra fún in tó lè tapo tó lè ta epo àbàwọ́n sásọ àlá rẹ̀ pẹ̀lú ààyè tó wà ìgbà míì obìnrin mi ò ní ah wọn ò mọ tó wọn bá sí sọkọ ṣùgbọ́n pò tó wà kò dé wọn ò lè ṣe torí wọn ò fẹ́ dójútì ọlọ́run ní kọ́pọlọ rẹ̀ ó ṣiṣẹ́ ìyẹn ọlọ́run wá ń pè àwọn ìyàwó ń ṣe ọlọ́run sí tọ́lọ́run fẹ́ kí gbogbo obìnrin náà lọ ronú lọ bẹ́ẹ̀ torí pé wọ́n tó dọ̀tí ọkọ rẹ yẹn o lè rásọ ìdábò mọ́ tó bá dọ̀la ọkọ tí ó ṣe dáadáa ó lè dọ̀la kó ṣe dáadáa ṣùgbọ́n ó ti kásọ lára rẹ̀ lójú gbogbo ayé lẹ́bi róbìnrin mi tó bá ti lọ ilé bàbẹ́ ọkọ òun wo wèrè ma ní wèrè àmọ́pọ̀pọ̀ àníwèrè wèrè ni kò ṣe gbá kọ̀sàwó ẹni tó pè ní wèrè lónìí ọba tún dọ̀la ọba tún jẹ́ wèrè mọ́ gbogbo omi tó ti pè ní wèrè sọ padà lọ ọbẹ̀ lọ sọ ọlọ́wọ́ bá lẹ́yìn ìyàwó ànábì ń ta túbá ila Allah ẹjẹ́ yà tara ṣàṣàkẹ́ lọ túbá torí pé fọ́kọ̀dé sọ gàtíkùlù boko mọ́ ọkàn yìí ti gún rí kúrò lójú ọ̀nà tó tọ́ lérí ẹ̀kọ́ ọba sí ń bá ànábì ọlọ́wọ́ lò lóòótọ́ ọkàn yìí ni ṣùgbọ́n ẹ ànábì ọlọ́run lẹ́ ń bá lò ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bá lò ẹmẹ ẹ̀kọ́ tá gbọ́dọ̀ mọ̀ rí lára yín sí ẹni tó jẹ́ ànábì Ọlọ́run tó jọkọ yín kùlùbùkù máa kọlíbù ọkàn tó bá di méjì yóò di kọlbán tó bá di jámù ó di kùlùbù Ọlọ́run wá lo kùlùbù jámù fáwọn méjì àbáyé kíyèsí ni bá ṣe ń kà láti ẹjọ́ ẹ̀ fígẹ́rì tenzil yàtọ̀ sí Qur'an ntó yẹ kó jẹ́ ni wípé intatuba ilallahi fàkọ́dí sọ́gà fàkọ́dí sọ́gà fàkọ́dí sọ́gà kọlbùkùmọ́ kọlbùkùmọ́ kò ní jẹ́ kùlùbù torí pé jámù ni àwọn èèyàn méjìlá sì ń bá sọ̀rọ̀ mathalan kéèyàn wá sọ wípé ahmed muhammad hadhani kitabukum hadhani kitabukum ọ̀rọ̀ kéèyàn pé hadhani kutubukum pé àwọn kéèyàn sọ pé ẹ̀ hadhani kutubukum ọ̀rọ̀ kéèyàn hadhi kutubukum kutubukum kuma àwọn méjì ni kutubukuma olóyẹ̀kọ́ jẹ́ ṣùgbọ́n kọlíbù ẹyọkan ni kọlíbù ẹyọkan ni kọlíbù kọlìbùkùmá òun lọ́yẹ̀kọ́ jẹ́ gẹ́gẹ́ bí ìròrí tàwọn èèyàn ṣùgbọ́n alukur'an ọkọjá nítìyàn kan máa ń fi lárúbáwá à ń ka dictionary àkọ mọ̀bárí sọ̀rọ̀ fi yà sọ́rí fún láà ta ló ní èdè ń gan ṣe bọ́lọ̀ lónìí ọ̀kan náà ọmọ ìyá wa ọkọ̀ rìsáàlà dọ̀kítọ́rà ó ṣẹ̀ṣẹ̀ dìfẹ́ǹsì láìpẹ́ yìí ni lórí tàádùdù lìjùmọ́ fil-Qur'an al-Karim tàádùdù alìjùmọ́ fil-Qur'an al-Karim àwọn jámù jámù jámù jámù tí ń bẹ nínú al kí ló bí kí làwọn ìtumọ̀ kí nìdí tó fi ń rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó rọ̀ kázà lé lórí tó fọ́ sí wẹ́wẹ́ púpọ̀ lélẹ̀ wípé ọlọ́run yóò lo plural fún singular yóò fi ṣe adjective singular singular noun ó lè lo plural kó jẹ́ adjective singular noun ó sì lè lo plural kó jẹ́ adjective dual muthanna ìgbàtọ́lọ́ ń sọ̀rọ̀ ní al-Qur'an al ọlọ́run wa ìntọ̀ ìfàtà ní minal mu'minina ìkìtàtà lú ọlọ́run ò ní ìkìtàtà la níbi ọlọ́run ọba ní ìntàtúbà ilallah faqad saghat qulubukuma ọlọ́run ọ̀sọ́ pé qalbukuma nítorí wípé gbogbo àwọn kíyàn ló ní dìláàlà olóníkíni olóní dìláàlà èdè ń èyàn sọ pé ká lè kẹnubọ àlàyé ọ̀rọ̀ nípa èdè yẹn lápèjúwe Yorùbá ní pẹ̀lẹ́ ó lákọ ó lábo dìlálà ni wọ́n fẹ́ sọ fún àmì ọ̀ ṣùgbọ́n ẹni tí ń kọ́ èdè lábá pé èwo ló bí ọ ní ẹ̀gbọ́n tó ni ó ní pẹ̀lẹ́ o ó kí ọ náà ni àwọn tó gbéde wọn lóòótọ́ ó ní ìtumọ̀ ṣùgbọ́n ẹni tí ń kọ́ Yorùbá ó pẹ̀lẹ́ o ó kí ni pẹ̀lẹ́ o òkì náà ni torí pé wọn ò ní kọ nǹkan yẹn tó gbọ́ yẹn wọn ò kọ́ síbẹ̀ ṣùgbọ́n bó ṣe sọ̀hún àti àwọn contextual circumstances tó rọ̀ mọ́ lè fi gbàgbọ́ yé ìtumọ̀ míì tó yàtọ̀ mẹ́ so ló fi dá pé ìtumọ̀ Quran ó kọjá pé mo kọ́ mubadi sọ̀rọ̀fíyà ẹ̀ẹ́n wọ́n tún náà jùrùmíyà ọwọ́ lọ ẹgbẹ́ ah Quran ah, mistake mo observe mistake kan <laughs> so ó kọjá bẹ́ẹ̀ kò ló bòkò máa kí ló dé kí wọ́n fi lo ọkàn kan ta wá lò bí ẹni pé jámù ni torí pé ọkàn ìntọ́kàn máa kó sínú pọ̀ ọkàn kan báyìí ìntọ́kàn máa kó sínú ó pọ̀ ọkàn jẹyọ kan ni púpọ̀ ní ọkàn ọkàn yẹn ló fi ń ronú ọfẹ́ sílé ọkàn yẹn ló fi ń ronú ọfẹ́ sílé ọkàn yẹn ló fi ń ronú pọ̀ ọfẹ́ báyìí ìntí ọkàn kó sínú pọ̀ tọ́lọ́n bá wá lò nípo pé ẹyọ kan ọlọ́run wá lò bí púpọ̀ ọlọ́run fẹ́ ká tún mú àwọn àgbọ́yé kan jáde ń bẹ̀ ọlọ́run wá kọ́dé sọ́gá ti kọ́ ah n ti bẹnu gbá àyà yín káì ó kò lójú ẹ̀ torí rí gbà wọn ẹ ti fẹ́ tẹ́sítàsì àgẹ̀rẹ̀ ìyẹn kún ju káwá nínú dìlálà nínú túmọ̀ tó bẹ́ fún wa àwọn dìrasá àti báyẹn wá ń lọ tó pọ̀ téèyàn bá ń kakọ́ téèyàn lè mọ́ kíyèsí bẹ́yàn bá wá ń ṣe dìrasá yẹn ó padà wá rí nínú alukur'an ọlọ́run ọba fi àwọn kèfèrí tán pè nǹkan mi lẹ́yìn ọlọ́run fi wọ́n wé ankabut ankabut abo aláǹtakùn ó ní ṣùgbọ́n ìmọ̀ ayé òde ìsìn táwọn èèyàn ṣe nípa alamul hayawanat wọ́n padà discover pé àwọn tí máa ń mọ ilé nínú àwọn aláǹtakùn yẹn àwọn abo wọn ni abo aláǹtakùn ní sábà máa ẹ wá wo ọlọ́run ọlọ́run dẹ̀ lọ lu abo wípé ìtàkàdát bẹ́ẹ̀tàn kò sọ pé ìtàkàdá torí pé ankabut wọ́n tún lè lò fákọ wọ́n lè lò fábo ṣùgbọ́n lọ́n jẹ́ ẹ̀mọ̀ kí máa tí mo sọ abo rẹ̀ ni mo mean ó lọ dọ́gba pẹ̀lú recent development nípa research tó ṣe jáde pé abo aláǹtakùn ní máa mọ ilé òun ọlọ́run wá fi ilé rẹ̀ wé iná àwọn anẹ́lbuyú ti la bẹ́ẹ̀tì lankabut ilé tó yẹpẹrẹ jù bẹ́ẹ̀tì lankabut gbogbo ọ̀nà méjèèjì ló fi yẹpẹrẹ àkọ́kọ́ nú ẹ̀ nínú ìmọ̀ ayé lénìí wọ́n jẹ́ ká mọ̀ wípé nínípọn tí ń bẹ fún òwú aláǹtakùn yẹn kì í ṣe ní nípọn kékeré bó ṣe ríhun kódà wọ́n ṣe wádìí wípé in tí wọ́n fi ń ṣe bullet proof òwú aláǹtakùn yẹn tó bá papọ̀ pẹ̀lú àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń papọ̀ mọ́ ó nípọn ju nǹkan tó fi ń ṣe bullet proof lọ ṣùgbọ́n àwọn àmọ́ ṣe mọ̀ pé ah tí nǹkan bá wá lè nípọn tó bá wọn téèyàn bá wa ń kọjá lọ tó bá wà lẹ́nu tẹ̀ bá kàn sọ́wọ́ báyìí yóò sì ṣe kí ni gbogbo ẹ̀ ó wò dànù ọlọ́run fẹ́ jó yíwa pé gbogbo àlẹ́ àwọn ẹlẹ́bọ lóòótọ́ téèyàn bá rí lóòótọ́ ẹ̀rọ báyàn ṣùgbọ́n lábẹ́ ètò làǹkàbó bó ṣe gbogbo rìṣáàsì tẹ́ ẹ ṣe lórí pé kinní kan ẹ lọ gọ́gọ́ ẹ̀ pé wẹ́ẹ̀bù spider ẹ lọ wò wọ́n padà fi rinlẹ̀ pé ó nípa pẹ̀lú àwọn kàṣọ́ ìsìtàn ṣàlàyé lérí ẹ̀ ṣùgbọ́n gbogbo àlàyé òun bó ṣe nípa tó ná ṣe bẹ́ẹ̀ fàtẹ́gùn sí kò ní fẹ́ dànù so gbogbo ìhàlẹ̀ olóòsà téèyàn náà bá wò lọ́kàn pé ah àwọn kìíní lágbára o àwọn akọrin yóò ẹ bá rí yunifásitì àkọ́ bó ṣe lọ rẹ́rẹ́rẹ́ ah nígbà wo la fẹ́ labẹ́ <laughs> ètò làǹkàbọ̀tì ọlẹ́ pọ̀ so ọlọ́run fẹ́ jẹ́ ká gbàgbọ́ yé nǹkan tó pọ̀ nínú nǹkan yẹn dé pé táyé òfin níjà yé mọ́ látùmọ̀ mú jáde àwọn ìtumọ̀ tó pọ̀ níbi àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ sì ni ìyẹn nípa physical explanation ètò ẹ physical approach lérí ẹ̀ ṣùgbọ́n mi ń bẹ tó jẹ́ màánà wíyà ni tó ẹ pé kò ṣeé fojú rí òun náà ni ìdílé bait ìdílé tó jẹ́dẹ̀lé ìdílé alágbàkójù òun ìdílé fámílì àwọn aláǹtakùn torí pé tí a kọ aláǹtakùn níjọ́ tó bá ti gun abo báyìí tó bá ti gun abo níjọ́ yẹn náà ni ó jáde láyé níjọ́ yẹn náà ni ó jáde láyé irú ìdílé wo wá lè yùn ẹ rí pé ọlọ́run rí pé gbogbo nǹkan tí ń bẹ ń bẹ kò sóore ń bẹ òun ló fi wá fi wé àwọn tán ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run gbogbo tó lè jọ bí oore tẹ́ ń rí ń bẹ yẹn ọlọ́run jí ẹ mọ̀ pé bí ìtàláǹtakùn náà kò sóore kankan ń bẹ ló fi jẹ́ pé nínú alukur'an ó kún fún ìmọ̀ ó kún fún ẹ̀kọ́ ó kún fún àríwòye ọlọ́run ọba ní tàtúbà ilallah ìfàkọ́dé sọ́gà àti kolóbókòmá tẹ bá lọ tú tẹ bá ètè lọ tú bá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀ jẹ́yà tètè múra kẹ́ lọ tú bá torí pé ọkàn yín ẹ̀mí yín tẹ kó sẹ́mi ó ti mú yín gún rí kúrò nípa ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ ní pẹ̀lú ànábì ọlọ́run. wà á ń tàbí ọ̀hárọ̀ tẹ bá wá dúró ń dò pé ẹ kúnra lọ́wọ́ ẹ jọjọ lẹ̀dí àkùpọ̀ tàzọ́ àrọ́ ìjọjọ rẹ̀ ni lọ́wọ́ bẹ bá wá rò wípé akúkú pọ̀ ṣebó nìkan ni ẹja ń ra wa lọ́wọ́ ẹja kó dààmú ba ẹja dààmú ẹ̀ ẹja máa béèrè lọ́wọ́ rẹ̀ tí ọlọ́run ọba ti tó láláràn ṣe lọ́gá fànàbí bákan náà jìbìrìlì òfìgbà kan fọ̀dọ̀ ànábì ilẹ̀ àwọn sọ̀hábà wọn òfìgbà kan kó lọ́dọ̀ ànábì gbogbo ìgbà ni wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri ka abẹ lẹ́yìn òṣè tiẹ̀ ó ti rẹ́ ní dúró tì ó láwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ bá dàda lè kà sọ ọlọ́run ní wá sọ líhùn múmìnì àwọn múmìnì gidi tí èsà àwọn múnáfìkì wọ́n ń bẹ lálànà ṣe fánàbí bánàbí ò bá tún sí láyé mọ́ gbogbo múmìnì gidi náà wọn ò ní kọyán ànábì kéré ọlọ́run ti ṣàánú ẹ̀ ẹ̀yin ní kẹ́ mójútọ̀rọ̀ tara ti yín wàlímọ̀lá ẹ̀ka tó bá àdàdà lẹ́ka sọ bákan náà àwọn màláìkà tẹ̀rí yẹn alárànṣe zọ̀hírùn nasírùn alárànṣe ni gbogbo wọn náà máa ń jẹ́ fànábì a máa fi wọ́n kún ànábì lọ́wọ́ lórí gbogbo tó bá ń fẹ́. àṣà rọ̀bùhù àṣà rọ̀bùhù ó tó rán ànábì iṣẹ́ kò ṣòro àṣà èyí ni in tó ṣeé ṣe ni tí ọ̀nà ọlọ́run ní wàhálà rárá bó ti wùlẹ̀ kó mọ́ tí ànábì bá lọ kọ̀ yín sílẹ̀ ọlọ́run yóò rọ́pò yóò fi rọ́pò fánàbì àzíwájá àwọn obìnrin khairan minkum tí wọ́n dáa jù yín lọ subhanallah ẹwọ́lọ́run ló fi jẹ́ kónkálukú jókòó jẹ́ ẹ dákun obìnrin wo ló wá tún dájọ àwọn ìyàwó ànábì lọ kò sí àmọ́ ọlọ́wọ́n bá ní tí n bá ní wọlọ gájù mo sọ bẹ́ẹ̀ náà ni tí n bá sì lọ́ọ̀ jẹ́ nǹkan kan mọ́ òtún ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ nísìn tọ́lọ́n bá ní ó fi ọ́ sáàyè kan ó wù ló fi ọ́ bẹ́ẹ̀ òun ló lọ wà ń bẹ̀ tọ́ba lò sí bẹ́ẹ̀ mọ́ òní sí bẹ́ẹ̀ náà mọ́ gbogbo eh, àwọn ìyàwó ànábì ọlọ́wọ́ àwọn ìyàwó ànábì ọlọ́wọ́ tí n bá fẹ́ yọ iyì yẹn kúrò ń bẹ́ẹ̀ ń sìn Ma fẹ́ lómi ìrọ́pò yín khairan minkum ìyẹn lọ́lọ́run fi pa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó owó owó owó ni ẹ má jẹ́ ó mú yín kọlu ọlọ́run ẹ má jẹ́ ó mú yín baṣẹ́ jẹ́ mo ń ṣe ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba ni àṣàárọ̀ buhu ó rọrùn fọlọ́run ọba tó ràn níṣẹ́. tó bá lọ kàn yín lẹ̀ pẹ́rẹ́ ayúbídìláhù àzíwá kíni nǹkan tó rọrùn fún ó náà ni ayúbídìláhù àzíwá jana khayran minkun yóò wá fi rọ́pò padà fún lẹ́yìn ìgbà tó bá ti kọ̀ yín lẹ̀ àwọn obìnrin tí wọ́n lóore jù yín lọ tó yẹ pé ìsìláàmù lẹ gbà tó ń jọ yín lójú pé jẹ́ mùsùlùmí mùsùlùmí gidi làwọn náà ó jẹ́ títí wọn náà ó tún lóore jù ti pé khayran minkun islam ti wọn yóò tún lóore ju tìyín lọ. tọ́wọ́ pé ìmánì lẹ́rù pẹ́ ní ìmánì tí wọn yóò ju tìyín lọ. tẹ́ ẹ bá rò pé ẹni tí ń tẹrí ba fáṣẹ ọkọ lẹ́yìn jẹ́ àwọn yóò tẹrí ba fáṣẹ ànábì ju tìyín lọ. tẹ́ ẹ bá rò pé yìí máa ń túbá lọ́sọ́dọ̀ ọlọ́run lórí àwọn àṣìṣe tẹ́ ẹ ṣe àwọn wọ̀nyí wọn a túmọ̀ tútúbà tòdodo ṣe ju tìyín lọ káwá farasin lọ́n lójú méjèèjì kékeré lẹ́yìn rí àwọn yóò farasin lọ́n wọ́n bá jù yín lọ káwá máa mú àwẹ̀ gbígbà lọ́kùnkúndùn ká máa gbogbo àwẹ̀ gba àwẹ̀ ká máa sin lọ́n sa ìhá ti sọ ìmẹ́t ká dún ní máwẹ̀ gbígbà kékeré ni ti yín lẹ́gbẹ̀ẹ́ táwọn ẹniyẹn tí wọ́n bá fẹ́ ànábì tán tá a bá fi wọ́n fà ànábì tán tí ń wà bí káà bẹ́ẹ̀ bá wá sọ wípé ẹn tó jẹ́ kànábì ó níyì torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jẹ́yàwó rẹ̀ adélébọ̀ nìyí ẹ mọ̀ pé jíjádélébọ̀ tá a jádélébọ̀ òun ló já mọ́ fún nímọ̀ràn òun ló já mọ́ kún lọ́wọ́ ọlọ́run ọba ní àwọn adélébọ̀ tí wọ́n dáa jù yín lọ yóò wà nínú àwọn tá a fi pààrọ̀ yín lọ́dọ̀ ń ṣe ọlọ́run wà bẹ́ẹ̀ kan ìwọ Aisha tó lọ́mọge ni tó bá fẹ́ fi ṣe fáàlì ọlọ́run pín wà bùkárùn tó bá wẹ̀ pé èmi nìkan ọlọ́mọge gbàgbé ẹ̀ kì í wá ṣẹyọ kan wọ́n àbùkárọ̀ àwọn ọlọ́mọge tó pọ̀ á tún fi wọ́n rọ́pò rẹ lọ́dọ̀ ó ń ṣe ọlọ́run gbà táwọn ìyàwó ànábi táyà yìí òun kálukú jókòó wọ̀ oníkálukú jókòó wọ̀ oníkálukú fọwọ́ síbi tí ọwọ́ gbé ẹ̀kọ́ nìyẹn torí pé gbàmí máa ń bẹ ọkọ ó gbúdọ̀ ṣàfihàn pé èmi lọ́kọ ó ti tó bá ń ná o bí ọba ti tó bẹ́ẹ̀ kí ní kankan kọ́dọ̀ obìnrin wọn pé ó tó bẹ́ẹ̀ nínú yàrá àà ọkùnrin kò sí èmi náà pé ó tó bẹ́ẹ̀ ẹ̀ kí ní kan tí kí ní kan ọkùnrin kò dà ní tá a fi ju ọmọdé lọ hmm. wọn è e fi hàn á sì lè fi hàn á lè fi lè lọ ni ẹ̀ ó mọ̀ tí ń jọkọ̀ ọ̀dà kò jẹ́ ọmọ

àbí òkú kan ni wọ́n bọ́ dá ẹ má fira yín wí àwọn tó kù obìnrin nkùn túnná turidúnà ayáta dúnìyà wá sí iná tàá tó bá yẹ pé ayé lẹ̀ ń fẹ́ àti yòdòyòdò lé ayé fata alẹ́n anábì pé gbogbo wọn pátá sọ fún wọn wípé òmọ̀tìrìkúnnà ntí mo bá ní lágbára ń fẹ́ nìkọ̀ọ̀kan yín wa usarihikun nasarahan jamila màá tú kó wá yín lẹ̀ tí ò ní wàhálà pé tọ́ máa lọlé yìí ó máa lọlé wa in kuntunna turudna Allaha wa rasulahu wa daral akhirah fa inna Allaha a'adda lil muhsinati minkunna ajran 'azima ọlọ́run ọba ni wàá sọ fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀run lẹ̀ ń wá ọlọ́run àtòjíṣẹ́ àti tẹ́ lọ bá wájú ọlọ́run tẹ́pẹ́ torí ẹ̀ lẹ́ fi wà lẹ́ẹ̀dẹ̀ mi ànábì ọlọ́run ọba rẹ̀ ànábì sọ fún wọn ọlọ́run ti pèsè ládá tó ju tugbo tẹlòmíì lọ ó ti pèsè ẹlẹ̀ fún yín látara pé ẹjẹ́ ìyàwó ànábì báyà yìí ṣe sọ̀kalẹ̀ ìyàwó àìsàn àlọ́kọ́ sọ̀rọ̀ pé ọlọ́run lèmi ń fẹ́ o àtànábì àtàlìkìyàmọ̀ èmi ò fẹ́ àwọn tó khairan min ọlọ́run fi àwọn tó dáa jù yín lọ a máa halẹ̀ pé kí ni ẹ̀pọ̀lọpọ̀ tó dáa jù ọlọ́kùnta so láàfin lè mọ wípé àwọn ìyàwó ń ṣe ọlọ́run jẹ̀mọ́ kò sóbìnrin tó dáa tó wọn ọlọ́run náà kúránì yá nìsa ànàbí lásìtúnà ká áàdì nìsa ẹni takọ̀ ìtún tẹ́ ẹ bá ti dúró lórí níta gbélé yín lọ́wọ́ kò sóbìnrin kan tó dàbí tiyín mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bọ́lọ́run tí n bá sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á fi hàn pé ẹni tó dáa jù mí lọ́mọ á sì fi wọ́n pààrọ̀ á pààrọ̀ yín lọ́dọ̀ ànábì àwọn àfààní tá a bá wo ọ̀rọ̀ yìí ọlọ́run dárúkọ thayyibat àwọn abilékọ adélébọ̀ ṣáájú kó tó dákọ̀ ọlọ́mọge ṣètumọ̀ rẹ̀ ni wípé téèyàn bá fẹ́ fẹ́yàwó kéèyàn fẹ́ adélébọ̀ ọlọ́lá ju kéèyàn fẹ́ ọlọ́mọge lọ ṣètùmọ̀ rẹ̀ ni àbí kìí ṣètùmọ̀ rẹ̀ àwọn afáàjẹ kò yọ wá pé kìí ṣètùmọ̀ rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó ti adélébọ̀ ó ti síwájú nítorí pé ni wọ́n pọ̀ nínú ìyàwó anabi sallallahu alaihi ìyàwó aisha radiyallahu anha ó fi tiẹ̀ sẹ́yìn torí pé òun nìkan ni ọlọ́mọge bákan náà àwọn afọ́ àtúnwá sọ pé àyà yìí ń tún jẹ́ ká mọ̀ wípé ìgbà míì ń bẹ kéèyàn ó fẹ́ adélébọ̀ ń gbà mí ó lè lóore ju kéèyàn fọlọ́mọge lọ tí bùkátà bá béèrè fún ọ̀kan náà àwọn sọ̀hábà radiyallahu anhu ànẹ́bìsọ̀ sálàmù dé ànẹ́bì ní mo gbọ́ pé ó ṣe ó ní bẹ́ẹ̀ ni ó ló ń ṣe ìyàwó ànẹ́bì ní sọ́lọ́mọge àwọn ìfẹ́yìb ni ó ọlọ́mọge ni ó àmì adélébọ̀ ni ó ànẹ́bì ní fàhálà bíkà o ṣe fọ́lọ́mọdé tùlàìbùhá ibu ha tó ibu ṣe tí ó lè bọ́ seere tẹ́lẹ̀ lè bára yín ṣeré ọlọ́mọge èyí tó ṣe pé nǹkan kékeré yọ tẹ́ lọ́rùn tí è ṣe adélébọ̀ tó ti lajú síta tó ti léte lọwọ torí pé ó ti fojú gbiná ó ti mọ ète ọlọ́mọge kò mète kankan ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nílé bàbá ni kò tí máa kọ́ sàbẹ̀ yẹn ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nídìí tó jẹ́ òun fẹ́ bàbá òun ó fayé lẹ̀ ó sì fi àwọn àbúrò òun tó jọmọ obìnrin lẹ̀ òun wá ń páyà kó o mọ̀tún lọ gbé irú àwọn ọmọ òun papọ̀ ìyàwó tó wọ́n fẹ́ kó tó wá lọ́jọ́ méje àwọn àbúrò òun gan obìnrin gan kankan kò ní lè mójútó wọn òun ìwé tó ń bá fẹ́ ni tí ó dàgbà yóò lè bóun mójútó àwọn àbúrò anábìnrin asọ́pta ó ṣe dáadáa sòyẹn túmọ̀ sí pé nínú ọ̀rọ̀ anábì yìí ó jẹ́ kó yẹ wá pé necessity lè béèrè fún kéèyàn fẹ́ abilékọ àmì adélébọ̀ bùkátà lè béèrè fún kódà ẹlòmí ọmọ rẹ̀ pé á ah, òun fẹ́ fẹ́ adélébọ̀ òun ní bùkátà sí ìròrí ẹ̀ ọpọlọ rẹ̀ òye rẹ̀ lágbójúwe ẹnìkan dá kọ́mpìnì ńlá kan lẹ̀ ó wá ní ẹnìkan obìnrin kan pé ọkọ̀ ẹ ti kú àbọ̀kọ kò tí ọkọ rẹ̀ kọ́lé àbí nǹkan ó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ ó rí wípé ah obìnrin nílàkàyè pọ̀ bí ṣe ń to ẹnu iṣẹ́ yìí àbí bí ṣe ń mójútó àwọn nǹkan kan àbí ìmọ̀ràn ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ làákàyè wà nù ọ̀rọ̀ rẹ̀ ọ̀fẹ́ fẹ́ láti lè fi ta kókó nǹkan kan ìwọ lọ mọ reason tó fi fẹ́ báwọn tó ṣe é ti tọ́lọ́mọ gé lè mọ́ lè sáàfù purpose sòdí yẹn tó jẹ́ kí Islam bá sa àwọn kankan lẹ́tọ̀ fún wa kò sí nǹkan tó burú mẹ́ ẹlòmíà máa fẹ́ fẹ́ yìí nítorí pé ó fẹ́ ní àlàákọ̀ pẹ̀lú fámìlì kan pé tóun bá fẹ́ fẹ́ ọmọ wọn lọ́lọ́mọge wọn ò ní fóun láti bo wọn kan ọkọ bá kọ́ lẹ̀ sẹ́yìn ti di ọ̀rọ̀ pé ó lè má ètò ọ̀rọ̀ bó o ní o òun ọ̀fẹ́ ń tòun ọgbà tó o bá ti mọ̀ pé ọ̀fẹ́ àkóso wàhálà ní àlákọ̀ pé mo fẹ́ mọ́nu fámìlì yẹn ó lè jẹ́ pé tó nìyẹn tó fẹ́ fààyàn bẹ́ẹ̀ sì lè ń so ìdí ya pé àwọn necessity lè béèrè fún kárí ọlọ́mọge ńlẹ̀ báyìí ká ní àdélébọ̀ ní afẹ́fẹ́ gbogbo ìta bá ti ṣe kátó àníyàn wá sí yóò lè jẹ́ ládá méjì ẹni tí bá sì fi ọlọ́ adélébọ̀ má sọ pé ìyàwó tó wà nínú tó wà ṣàánú ẹ̀ kì í sọ̀rọ̀ afẹ́ ṣàánú yàwó jẹ yàwó ni kì í tókítọ́ bá sọ pé ẹ fẹ́ sànú ẹ ní ẹni tí ń bẹ́ nu lé yọ̀mọ̀nà ẹ̀rẹ́ ni tá a mú wálé tá a wá sànú ẹ òun náà ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dìyàwó gidi nu lé sòkò sọ̀rọ̀ pé ẹ sànú ó wù ọ́ lọ fẹ́ bọ́ bá fẹ́ sànú o lè sànú ẹ̀ ń ta náà ṣùgbọ́n tó fi lè mú ọ dẹnu kọ́ ó kulẹ̀ nífẹ̀ẹ́ náà nẹ̀ lóòótọ́ o lè lánìyàn àánú náà àìmọye ẹlòmíì kódà obìnrin mi lè lọ pé ẹ dákun ẹ fẹ́ mi <laughs> yóò máa sànú ẹ ṣùgbọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí o ṣùgbọ́n pé ìyàwó òòwú òun láti fi ṣèyàwó yàmà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ọ̀rọ̀ pọ̀ wá gbóbìnrin kan wọlé ẹ̀ mo kàn sàánú ẹni kéjẹ́ mo lọ́fẹ̀ irọ́ lọ ń pa gbogbo obìnrin tí yàrá bá ti dẹnu kọ pé èèyàn fẹ́ ọlọ́fẹ̀ náà ni ọkàn wá fi ìyẹn ṣe secondary pé at least èèyàn tún lè máa assist ẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ ló fi fẹ́ so kọ́lọ́n wọlé àti obìnrin ẹ̀kọ́ sàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kí kó dúró ti wa ah, nítorí àsìkò á dá tafsir wa á dá dúró ń bí báyìí abẹ́lẹ́wọ̀n bá ní tó bẹ̀rẹ̀ kó sẹ́wà kó látàrí dáadáa tí á tún lè máa tẹ̀síwájú tí ó bá di lẹ́yìn Ramadan gẹ́gẹ́ bí mo ṣe wo kọ́lọ́n ọba kí ó sọ wa náà lọ. hamdan lima qadi hamani sharral ama wa wakoni. hamdan lima qadi hamani sharral. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما